ní orúkọ gbogbo ìlú ìlàjú àti ìlú general àbí kí bàbá wa gómìnà wa ní Ọ̀yọ́ state Olúṣèyí Mákindé ojú òní tì yín o. a dúpẹ́ lọ́wọ́ lọ́nì torí ọ̀rọ̀ wa tó ọpẹ́ nítorí iléeṣẹ́ tí gómìnà Olúṣèyí Mákindé ẹnjìnìà Mákindé Olúṣèyí gómìnà ti Ọ̀yọ́ state iléeṣẹ́ tí wọ́n wá sí padà lónìí iléeṣẹ́ tá a ti tá a ti gbà pé kò lè dìde mọ́ tẹ́lẹ̀ ni. gbogbo ẹ̀yin tẹ́ bá máa ń gbọ́ gàrí olóyọ̀ ó ti ládùn tẹ́lẹ̀ àgbèrè ni ṣúgà ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń jẹ gàrí ìlàjú nílùú amẹ́ríkà. ẹ ṣé ẹ mọ ìdí pàtàkì tí mo fi ní kí ẹ wá. èmi ò mọ̀ ṣùgbọ́n nígbà tá ẹ ti pè mí ó ti pọn dandan. ẹ ẹ mọ gbọ́ bàbá ẹ̀yin àgbàlagbà ẹni ẹrú kan ní mú ní bú igba ẹrú gbogbo orú àwọn eh, iṣẹ́ báyìí tí ìjọba bá gbé síta ọ̀pọ̀ àwọn tí wọ́n máa ń pé kí wọ́n ṣe gangan ni wọ́n máa ń ba iṣẹ́ ìjọba jẹ́ ọ̀pọ̀ gba irú owó tí wọ́n gbé fẹ́yìn yìí wọ́n pín láàrin ara wọn gómìnà ò sì ní mọ nǹkan kan ọ̀pọ̀ èpè tá a máa ń gbé àwọn gómìnà wọ̀nyí iṣẹ́ ni òótọ́ sí wọn tá a mọ̀ tó jẹ́ pé àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ni wọ́n máa ṣe tó wù wọ́n ẹ sì mọ̀ pé ẹrù ń bẹ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ ìjọba lé ẹnì kọ̀ọ̀kan gan arí bó ṣe rí ká mọ̀ àsọ̀tìlú mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní ojú mọ́ọ̀máwòrán ti Kingston Media Television your best online television lórí YouTube gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ ń fẹ́ wa dénú dọ́kàn ẹ̀yin tí ẹ̀ lè mọ̀ wò ètò mọ́tàgbà mọ́lẹ̀ ẹ̀yin kan kì í ṣe pé ẹ ti ẹ̀ ń wò lásán ẹ̀ tún fi àtẹ̀ránṣẹ́ ẹ̀ tún fi ránṣẹ́ lórí àwọn fídíò wa gbogbo ọ̀pọ̀ yín lẹ́ máa ń sọ fún wa pé ọ̀rẹ́ wa mọ́tàgbà mọ́lẹ̀ ẹlòmíà ní alàgbà mọ́tàgbà mọ́lẹ̀ ẹlòmíì á ní àbúrò wa mọ́tàgbà mọ́lẹ̀ tó ṣe nǹkan báyìí fi nǹkan míì kún gbogbo yìí ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe àní súra wa àdẹ̀ní dolódì lẹ́yìn ara wa akíṣọlá nurudeen adékúnlé lórúkọ tí mò ń jẹ́ alàjẹ orúkọ ni wọ́n ń pè ní mọ́tàgbà mọ́lẹ̀ one mr fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ọ́ ẹ̀ ọlọ́run lóde one àyàfọ́ ọlọ́run yín rèé èmi á pè mí lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ògbóró ìyẹn lèmi ṣe máa ń ṣàdúrà wípé ẹnu ọpẹ́ tèmi ti yín ọlọ́run ọba mi òkùnkùn ní jó kan àmì ní kẹ́ ẹ jẹ́ ká ṣe. ètò eléyìí tí mò ń ṣe lọ́wọ́ yìí àkànṣe ètò ó ní ètò yìí tí ìròmìtì sì ń jó ní orí omi onílù ẹ̀ wà nísàlẹ̀ odò iṣẹ́ ta ni mo fẹ́ jẹ́ iṣẹ́ kábíyèsí ọba aláyé onídò ti ìlú ìdó ọba kábíyèsí gbọ́lágadé múrítàlá babalọ́lá uh, gbadewọ̀dù one ìyẹn ni ọba onídò ti ìlú ìdó ìyẹn nílùú ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní kí n máa báwọn kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé fún bí wọ́n ṣe jáwé olúborí nínú ìbò èyí tá a dì kọjá ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 kábíyèsí ọba onídò wọ́n ń yọ̀ wọ́n ń dunnú pẹ̀lú gómìnà olóríire olúwaṣèyí àbíọ́dún ọmọ mákindé wọ́n ní ọlọ́run yóò jẹ́ kí òní kó dára ju àná lọ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olóyè kábíyèsí pátápátá nílùú ìdó ìyẹn nílùú ìlàjú wọ́n ní kí n mọ báwọn kí yín tí ò bá sí ní tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ wúrẹ́ bá jẹ̀kọ kò lè gbàgbé ẹni fún bí àgùntàn bá jèrè kò lè gbàgbé ẹni fún gómìnà olùwàṣeyí abíọ́dún ọmọ mákindé ìjáwé olúborí nínú bò èyí tá a dì kọjá lọ́jọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 hmm. kò sẹ́ lẹ́yìn iṣẹ́ takuntakun tí ọlọ́run bá rán yín láti wá ṣe láti wá gba ìpínlẹ̀ ọ̀yọ́ là kò ṣẹ́ lẹ́yìn ìfi ẹ̀mí sin ará ìlú eléyìí tí ọlọ́run fún yín ṣe nípínlẹ̀ ọ̀yọ́ kí n má sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n mú díẹ̀ wá nínú tó fa ọpẹ́ àti ìbániyọ̀ eléyìí tí kábíyèsí onídò tìlú ìdó ọba bọ́lágadé múrítàlá babalọ́lá tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí abíọ́dún ọmọ mákindé ó yá ẹ jẹ́ kó lọ mbẹ̀. a dúpẹ́ lọ́wọ́ lọ́nìí torí ọ̀rọ̀ wa tó ọpẹ́ nítorí iléeṣẹ́ tí gọ́vnà olúṣèyí mákindé ẹnjìnìà mákindé olúṣèyí gọ́vnà ti ọ̀yọ́ state iléeṣẹ́ tí wọ́n wá sí padà lónìí iléeṣẹ́ tá a ti tá a ti gbà pé kò lè dìde mọ́ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n pé Mákindé gómìnà t'Ọ̀yọ́ state wọ́n lè tún wá sí iléeṣẹ́ yẹn padà ah, ọjọ́ ìdùnnú gbà lọ́jọ́ yìí kí ló fà ní pé níṣẹ́jú mi ni wọ́n fi sí ní 1973 wọ́n lè lò ó títí di 1981 lẹ́yìn ìgbà yẹn àwọn bàbá kan ní wọ́n á kó gàrí bẹ̀ lọ àforúkọ bò wọ́n láṣìírí tí wọ́n kó gàdí lọ sí mẹ́kà tí wọ́n ẹ̀dá owó padà tó fi di ipò iléeṣẹ́ yẹn fìdí jálẹ̀ látọ̀dún náà láti 1981 mo wá fi ọdẹ síbẹ̀ tó kọ́ máa sọ àwọn irinṣẹ́ tó wà nínú ibẹ̀ yẹn nítorí pé tí a bá ti jí nǹkan lọ́mọ̀ wàhálà ti dé gómìnà tí ó jẹ́ sẹ́kẹ́tìrì fún bàbá Awólọ́wọ̀ gbà yẹn wọ́n padà sí gómìnà ẹni táwọn wí ni bàbá wa ńlá wa dé sílẹ̀ àwọn ni sẹ́kẹ̀tìrì bàbá Awólọ́wọ̀ lọ́dún tí wọ́n ṣe léṣẹ́ bọ̀ ṣebí bàbá láàmú padà sí gọ́vnà ní Ọ̀yọ́ sì fi ọlọ́wọ́ kádàrà pé òun jì léṣẹ́ adúpẹ́ lọ́wọ́ tí wọ́n náà kọ́ lọ́wọ́ bá nìkan wọ́n kẹ́wọ́ àwọn ẹlẹ́ni àkọ́kọ́ tọ́kọ́ dẹ̀dà sí ọ̀nà láti bàdẹ̀ wá àlè gbàgbé wọn ìgbà tí bọ́dà mi ẹnjìnìà Rasidi Ládọjà tí wọ́n dé orí gómìnà lọ́yọ̀ ṣètì yìí mo gbé ọ̀rọ̀ yìí lọ bá wọn wọ́n wá bẹ̀ wọ́n fún bàbá ẹnjìnìá àdìgún wọ́n fún oníṣẹ́ ẹ̀bẹ̀ ṣe pé kí wọ́n lọ ṣe owó tí ẹnjìnìá àdìgún gbà kò lè dá kankan chéjì lára kí nínú ó gbìyànjú ó ṣe ó ń ṣiṣẹ́ ṣùgbọ́n láì rí iná kò lè pàfọ́ọ̀ lẹ́yìn Rasidi Ládọjà gómìnà àkàlà àwọn náà ṣe gómìnà lọ́yọ̀ state yìí ọlọ́wọ̀ kádàrà báwọn ni wọ́n sì lẹ́yìn àkàlà bàbá wa eh, Ajímọ̀bí àwọn náà ṣe gómìnà lọ́yọ̀ state yìí ọlọ́wọ̀ kádàrà pé wọ́n débi iléeṣẹ́ rárá ẹ̀ka náà tá a sọ fún gómìnà tó wà bẹ́ẹ̀ nísìnyí Ṣèyí Mákindé tá a sọ fún wọn pé afẹ́ ìkàbá báyìí báyìí báyìí. pẹ̀lú iléeṣẹ́ Awólọ́wọ̀ Awólọ́wọ̀ tó gbọ́ báyìí ó ní Awólọ́wọ̀ iléeṣẹ́ ìrúwò iṣẹ́ gàrí àbí gàrí jẹ́ máa fi polówó pé gàrí olóyè ọtí ládòtọ́lẹ̀ a sọ fún ọ pé bẹ́ẹ̀ ni gómìnà dẹ̀ dìde ó dẹ̀ wá wú rẹ̀ ìbátan débẹ̀ wọn eléyìí ò lè kò lè parẹ́. I can tell you, governor more than million naira. chairman ló sọ lẹ́ẹ̀kan pé ìwọ́n mú ten ten million lẹ̀ àgbà ti dé inú wọn dùn tí wọn yẹn bá ti dùn jù tó bá fẹ́ sàdúrà ìpè ní ọmọ ṣẹ́ èmi gan lónìí tí wọn sọ bàbá tí wọn sọ yìí owó tí wọn wà kúrò bá ti pé kí wọn gbélé sẹ́yìn dìde kò ń ṣòwò kékeré ìta àrídá akọni bíi two hundred and something million àwọn ìtẹ́nfilẹ̀ ìtẹ́nfilẹ̀ ìlú ten million ìtẹ́nwí nǹkan kan ní wọn mẹ́yẹ bẹ́ẹ̀ ẹ̀rí ọjọ́ ìní ọjọ́ ọdùnnú ńlá náà ló jẹ́ fún gbogbo àwọn ará àlàjì ọmọ ọmọ ìlàjú pàápàá jùlọ èmi gẹ́gẹ́ bí onídò orí àkérè. ilé tí mo kọ̀ yìí sí ni ààfin kábíyèsí onídò ti ìlú ìdó kábíyèsí wa ibẹ̀ níbi tí a wà yìí. dúpẹ́ fún ọlọ́run o. olúwa ṣeun ilé Oòduà ò ní bàjẹ́ o. àṣẹ. nàìjíríà lápapọ̀ ò ní bàjẹ́ o. àmín o. Ọ̀yọ́ sèétì ọmọ gbòòrò sí i. àṣẹ. gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ sèétì náà àní dèrò ẹ̀yìn. àṣẹ. ogun ò ní jà wá o. àṣẹ. ogun ò ní jà wá o. àṣẹ. ogun ò ní jà wá o. àṣẹ. láhùlà wà láhùlà wà láhùlà. ilé ìlànà ìlànà ìlànà sí. mo kí gbogbo ẹ̀yin ìgbìmọ̀ Ìbàdàn Ìdó Ìbàdàn Cooperative Society Limited mo kí gbogbo wa pátá àti alága àti igbákejì àti igbákẹta àti tẹtọrọ àti gbogbo ẹ̀yin àgbààgbà baálẹ̀ ọmọ asáde ogun pàtàkì mo kí gbogbo yín o nǹkan yóò ní bàjẹ́ o àá láṣeyọrí o iléeṣẹ́ tí ń náà ọ̀gá. Kingston Media TV sà. iléeṣẹ́ amóhùnmáwòrán yóò ní bàjẹ́ yóò máa gbòòrò sí i ilẹ̀ òní yọ̀ yìí. orúkọ mi ni ọba Muritala Gbọ́lágadé Babalọ́lá hmm. onídò ti ilẹ̀ Ẹdó ní àpapọ̀ ọpẹ́ ní fọlọ́run nínú ẹni tí ọfọwọ́ ó lè mọ fọwọ́sọ̀yà pé òun rọpẹ́ dúró ni òun ni mí òun ni mo jẹ́ gbogbo àwọn bàbá tí à ń dárúkọ yìí ẹ̀gbọ́n wa bàbá wa ni wọ́n tí gbogbo àìtìjọ ń bẹ láti ìgbà tí bàbá wa wú lọ́wọ́ tí wọ́n ti gbé iléeṣẹ́ gàrí yìí wá sí bíbá ẹ̀ iléeṣẹ́ gàrí yìí ìtàn ráńpẹ́ tó mú wá kùsùbà tá kùsùbà sí ni máa sọ nítorí pé ìdùnnú lọ́jà sí fún wa lónìí ni ó jẹ́ à sọ ọlọ́run máa ń dá nǹkan kan dúró nítorí nǹkan kan eh, ní ẹnìkan gbogbo àtàbà lè rántí ìgbà tí bàbá wa Awólọ́wọ̀ gbé iléeṣẹ́ ìwábí ìwé ilé ni ẹni káwọn àgbẹ̀ máa gba àwọn àgbẹ̀ ní àwọn olùgbàwé ilé àwọn ọ̀rá fàánì ìjọba kankan jẹ bàbá Awólọ́wọ̀ dẹ́n sọ ń jọ náà pé pẹ̀lú ògùn ọlọ́run àǹfààní ìjọba wà tẹ́yẹ̀ máa jẹ ẹ lọ kí ni nǹkan tẹ́ fẹ́ àwọn àgbẹ̀ ní àwọn ń gbìkẹ́ àwọn àgùntàn àwọn ní ń jẹ̀gẹ́ àwọn tí wọ́n bá gbòkè nẹ́ẹ̀dá bá jẹ́ ìtàn ọba jẹ́mọ́ ìtàn yòókù àgùntàn làwọn òbí wọ́ báyà gbé gbàdo àwọn ẹdí àwọn níjẹ́ ìsinú wúlò kankan àwọn náà ń bẹ lóko bí ẹni tí ò sì sí rárá ni ẹlòmíì nínú àwọn ẹ̀wù kan tó bá ti rà lọ́dún tó dọ́dún tí mò tó rà mí. ẹlòmíì nínú àwọn tẹ́ ń wo ìyàwó ti lé lọ́gọ́rùn-ún ọdún síbẹ̀síbẹ̀ àwọn tó ń roko báyìí báwo àwọn arókè làwọn jẹ làwọn olówó bá ní tọ́wọ́ mẹ́nu pé ẹ tí a lè kọ́ ilé iṣẹ́ kan sí tó jẹ́ pé ẹ̀ẹ́dì fún wa nílẹ̀ láti máa gbé ẹ̀gẹ́ ẹ̀yin àgbẹ̀dẹ́ ń gbé ẹ̀gẹ́ kálukú yóò máa ru ẹ̀gẹ́ wá sí ilé iṣẹ́ wọn fúnra ilé iṣẹ́ ni yóò máa bá yé lọ ni yóò máa yán ni yóò máa bàbá ìsáàpù gbogbo ẹ̀ kalẹ̀ pé bí gbàdágbé òsè èdè fọwọ́kàn kankan nínú oko gan mọ́ kódà fúnra mọ́sìnì ni wọ́n máa gbé ẹ̀gẹ́ fún àwọn mọ́sìnì ní òroko mọ́sìnì ní òwúlẹ̀ ní ọkọ̀ bèè à ní ẹ bá hó bàbá Awólọ́wọ̀ sì jẹ́ bàbá kan tó jẹ́ pé tí a bá ti sọ̀rọ̀ àṣẹ ti kò látọ̀dọ̀ Ọlọ́run kún fún àyàkọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n bẹ wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run gan wọ́n àlẹ́ ṣe kankan àti ti rí i àdúgbò lọ́wọ́ wọn àdúgbò lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run jẹ́ ọkọ̀ wọlé apá nǹkan rántí wọn níjojúmọ́ nílùú làjọ àbò ò lè gbàgbé wọn Ọlọ́run wọlé apá àlèmọ́ dàkọ̀ bàbá lójúmọ́ kan gbogbo ibi tí wọ́n ti ń wà ilẹ̀ rí ni kọ́ máa jẹ́ fún un gbogbo wa yìí àwọn náà kéré gbogbo sẹ́wọ́n nineteen seventy three tí bàbá Awólọ́wọ̀ gbélé iṣẹ́ ìwádìí èmi ti níyàwó ti bímọ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àwàdà lápè gíragíragíragíra bàbá Awólọ́wọ̀ lọ́la ọ̀nà débi awà nílùú làjú ọ̀nà òde bí tẹ́lẹ̀ ẹnikẹ́ni tí wọ́n bá lọ gbóró Ìbàdàn á gbéra láti bí ẹrìnsẹ̀ lọ bátàkì bátàkì ni wọ́n ti lọ wọkọ̀ ọ̀nà dé bátàkì látọ̀nà àkùkù tọ́lọ́nà àkùkù lọ́wọ́lé tó gbóòrí ìgbèríko tí mẹ́láàrin ẹ̀ńtọ́ ìwọ́n náà bàdàn ni wọ́n lọ bátàkì ni yóò nìṣẹ́ lọ. ẹjọ́ bá ti pọ́n ní abẹ́kúta ní ọ̀lọ́ olókè méjì ní oníṣẹ́ lọ kẹ́ tó lè wọkọ̀ àwọn ará ìlú wọ́n oníṣẹ́ ti gbó ọ̀rà wọ́n tó wọkọ̀ náà abẹ́kúta nígbà náà lọ́hùn eré ni àwàdà wa wá bí ó sì pàṣẹ pé kí la ọ̀nà wá bí ilé fi lè débi odò iléeṣẹ́ yẹn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ eré ní àwàdà ní òṣìṣẹ́ tí wọ́n á fi iṣẹ́ wọn á ṣiṣẹ́ lójúmọ́ àtú ọgọ́rùn-ún hmm. ọgọ́rùn-ún ọmọ sẹ́yìn wá bí. ọgọ́rùn kan one thousand five hundred. ẹ̀rọ bí one hundred fifty. one fifty ah, eh. ngbọ̀ ya ni lọ bí two eighty èèyàn. ara wọn lè mí yìí. bí iléeṣẹ́ yẹn ń lò kéésì lè rún pọ̀ sí i torí pé nígbà náà bẹ́ẹ̀ bá gbé ẹ̀gẹ́ wá bẹ̀ láàárọ̀ báyìí tírélà kàsáfà kan ní iléeṣẹ́ yẹn ó lò di alẹ́ yóò tún lò kan látàlẹ́ dọ̀la yóò tún lò kan látọ̀la dọ̀túnla sunday nìkan la àti ṣiṣẹ́ tí wàá fi tún environment iléeṣẹ́ sí. kábíyèsí lẹ́nu bẹ́ẹ̀. tírélà pàtí méjì méjì méjì méjì lùdúmọ̀ kan twenty four hours ní iléeṣẹ́ yẹn fi ṣiṣẹ́ tí ò kì í dákẹ́ mo rò pé wà tó di nineteen eighty gẹ́gẹ́ bí àṣẹ tọ̀dọ̀ lóhùn iléeṣẹ́ yẹn lọlẹ̀ iléeṣẹ́ yẹn lọlẹ̀ láti nineteen eighty ìgbẹ́ nìkan kò ṣiṣẹ́ níbẹ̀ mọ́ bàbá ṣèdú agbájé wá rẹ̀ǹtì ẹ̀ rí ṣèdú agbájé wọ́n wá rẹ̀ǹtì iléeṣẹ́ ẹ̀ rí tí a lò náà náà ṣe gàrí ńbẹ nígbà tó lẹ́nu pé wọ́n fẹ́ máa kílèmù ẹ̀ pé dúkìá bàbá àwọn ni ẹni gbogbo aládùúgbò ládìdì pé ẹ̀ dúkìá ara yín kọ́ o níjọ́ kìnìún àdàdáwó lọ́wọ́ ọ̀sẹ̀ bàbá délé kọ́sà ló kó bàbá sùmọ́nù òní sórí ibú bàbá lọ sọ níjọ́ náà ìgbésẹ̀ kò ní dọjọ́ iwájú kíjọba sọ pé àná nílé iṣẹ́ ìmọ̀ wà lọ́wọ́ ọpẹ́lọpẹ́ ohun ẹ̀ tọ́jà ìlú ẹnu bàbá sùmọ́nù fàlétí ìní Awólọ́wọ̀ fi ní rárá o ẹjẹ́ á da ẹgbẹ́ lẹ̀ ẹ sara yín jọ ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ jẹ́ orúkọ ẹgbẹ́ ẹ fi lẹ̀ ẹ máa jẹ́ ìdó ìbàdàn gan-an farming purpose ibẹ̀ ni wọ́n ti ń ṣe gàrí jáde nígbà yẹn tẹ́ pé gàrí olóyọ̀ ó ti lánàá tẹ́lẹ̀ àpẹẹrẹ ni ṣúgà ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣẹṣẹ gàrí mi kò pé méjì nílẹ̀ káàárọ̀ òjìire ìbí hmm. báyìí ni wọ́n dájú bí wọ́n kó gàrí lọ mẹ́ka wọ́n gbé gàrí tó lọ sí amẹ́ríkà láti iléeṣẹ́ gàrí torí ti ń jáde ńbẹ kọjá díẹ̀ díẹ̀ díẹ̀ eré ní àwàdà ní gbòdì nineteen eighty tí iléeṣẹ́ yìí ò ṣiṣẹ́ mọ́ èmi Murtala Babalọlá nígbà yẹn Sẹ́ríkí Kára Sẹ́ríkí Kára ni gbogbo yẹn mọ̀ mí sí èmi ni mo wálé látẹ̀kọ̀ wá bá àwọn bàbá mi nílàjọ bàbá wa sàláwọ̀ ọ̀dẹ́jọ bí àwọn Kàsálí ọmọ ògùn ẹlú àmì ni mo wá sọ́dọ̀ wọn tí mo wá sọ fún wọn wípé kí wọn ó jẹ́ kí a wá ọdẹ sí iléeṣẹ́ gàrí wọn bàbá wa kan gbé àbáyẹ ní bàbá ẹlẹ́jà kọ́lọ́wọ́n bá mi délé fún àwọn náà ti kú bàbá yẹn wọ́n lè lò ní mo lè máa san lóṣooṣù fáwọn ọdẹ tí wọ́n máa ṣe mo ní máa ṣe gbèrò mẹ́wàá mẹ́wàá lóṣooṣù nineteen eighty four ni mo ti bẹ̀rẹ̀ sí ní san owó ọdẹ sí iléeṣẹ́ ń pè é yìí nǹkan kan wà gbọ́dọ̀ sọnù nínú iléeṣẹ́ ń yìí nǹkan kan ò sì sọnù ń bẹ̀ títí títí àwọn ẹgbẹ́ ti sú kálukú kálukú ti lọ. nígbà tó ń ṣe sàn lẹ́nu bí ọdún márùn kan yìí làwọn ẹgbẹ́ tó dìde padà àwọn ọmọ awára wa kan àwa àrọmọdọ́mọ àwa àwa mẹ́bí ilé sẹ́wọ̀n torí pé rasidi ladọjà ń gbọ́ wá ń jọba ọwọ́ bẹ́ẹ̀ ó sì wọ̀nà tó lè ṣe ndí ọlọ́run náà dé kò lè rí wa làwọn akálà òun náà ẹni ọlọ́run bá rán ní òsè nǹkan. bẹ́ẹ̀ni. ìgbà tí ọ̀gá wa Ajímọ̀bí débẹ̀ ọlọ́run ọ̀kadà rà pé kí wọ́n fojú kan ilé sẹ́wọ̀n. ọdún mẹ́jọ. bí ti wú ọmọ àwọn náà níbi aṣọ oore sí gbogbo oore tí wọ́n ṣe náà nǹkan rẹ ní àdégbàgbé Ajímọ̀bí ọlọ́mọdé nǹkan tí wọ́n náà bàjẹ́ nígbà tí ọ̀gá wa ẹnjìnìà Ṣèyí Olúṣèyí ọmọ Mákindé tó dé ah. àwọn bàbá wa wá dìde àwọn bàbá wọn náà wọ́n jókòó ìtàn jẹ́ Eh, eh, eh, board of trustee fún iléeṣẹ́ wọn wọ́n wá dìde ńlẹ̀ ebi lẹ́nu ìlàjú nìkan láàpilẹ̀ láàpalẹ̀ wa iléeṣẹ́ gàrí mm. àti ilẹ̀ láti gbèlè àtàwọn táyà bá gbàgbé lẹ́nu wà tájúmọ̀ fi dé ìlú ẹ̀sẹ̀sẹ̀ wà á tabẹ̀ fún àwọn redeem church àṣírí mo sọ fún yín o three thousand acres of land the necessary water for irrigation. program kéékèèké ṣé ààrẹ tó lè mójú òbí ni ẹgbẹ́ tó bá gbèsè ẹ gbèsè ẹgbẹ́ àwọn bí mi náà i ẹ̀ka bá rí ẹ tó lè dúró òkùnrin lókùnrin. جعفر محمود already established protocol. pa tó kí gbogbo ẹ̀yin tèmi ní ìjọ. mo kí gbogbo ẹ̀yin ọmọ iléèwé wa náà. Aláwẹ̀rì next time ẹ ráyè perform fún mi. Mo rí i pé ẹ fẹ́ ṣeré ṣùgbọ́n kò sáyè. Àárí àyè tí ẹ fi ṣeré fún mi one of ẹ mo kí gbogbo òṣèré ẹ mo kí ọ̀rẹ́ mi náà. olùdíje. ti bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀. a wà ń bí lẹ́nìí láti commission ìlàjú gàrí processing factory. ìgbà tá a wá wò ó tí wọ́n fún mi. every day only thing tí ó wá sọ́kàn ní irú iṣẹ́ tá a lè generate by putting this back on back. ẹ̀dẹ̀mọ́ ẹni tí ó fi bí lọ́lẹ̀ bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn ní real architects western nigeria ibi tí a dúró nílé tó jẹ́ pé our advantage over several other regions nígbà yẹn ipasẹ̀ wọn làwa náà fẹ́ máa tọ̀ ní ọ̀yọ́ state. So you can see members Eh, cooperative society tó wá bá mi mo sọ fún wọn pé we put the family back on track and to the glory of God that has happened. Nàìjíríà tó wá ṣe mo sọ fún níjọ́ yẹn pé local engineer la lò ó sọ́ọ́dì ẹ̀ eh, àwọn ìpínlẹ̀ tó wà bẹ́ẹ̀. káàbọ̀ padà bó ti rí nìyẹn ẹ̀dùn ṣó tó dúpẹ́ fún àbí kò tó dúpẹ́ lé lórí ìdí pàtàkì tí kábíyèsí onídò tìlú ìdò tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ gómìnà onímọ̀-ẹ̀rọ olúwaṣèyí ọmọ Mákindé òun rèé o wọ́n ní yiniyini kẹ́ni ó ṣe míì gómìnà ṣèlérí àwọn ọ̀nà tí wọ́n tún fẹ́ kí wọ́n ó ṣe látàpẹtẹ ẹ rí i pé gómìnà ń béèrè pé ṣé baálé apẹtẹ wà ní orí ìjókòó ẹni tó ṣetán tó fẹ́ ṣiṣẹ́ ó yàtọ̀ sí ẹni tí ń wá oyè tí ó jẹ tí ó mọ̀ fẹ́ gẹ̀ láì ṣe nǹkan kan iṣẹ́ ni gómìnà Olúwaṣeyì Abíọ́dún ọmọ Mákindé wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ tó sì ṣe é fojú rí kó wá ní ó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ayé lẹ̀sán wa gẹ́gẹ́ bí rẹ́kọ́ọ̀dù mi ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mo ṣe rẹ́kọ́ọ̀dù mo ti ṣe rẹ́kọ́ọ̀dù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mo ṣe fẹ́ lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ mo wò sùnsùnsùn mo ṣe kájọ gbé sókè ní ọdún 2015 nígbà tí ìjọba ààrẹ Buhari tó wọlé mo ṣe kájọ gbé sókè ẹ̀yin tẹ́ ẹ bá ti wò èmi yìí kan náà ni mo ṣe rẹ́kọ̀dù tí mo pè ní ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹlẹ́kẹ̀rin ni mo pè ní ayé lẹ̀san wà kó wá ní òrí ẹ̀san gbà láyé kó tó dọ̀run ẹ̀san ti gómìnà Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé ẹ̀rí pórí báyìí ọmọ ọlọ́dún mẹ́jọ mo ń sọ eléyìí kí gbogbo àwọn ọmọ Yorùbá ká lè mọ̀ wípé kì í ṣe pé àwọn kan ò sí nínú àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí tí wọ́n lẹ́mìí àti ṣe dáadáa ṣùgbọ́n àwa aráàlú gangan gangan gan ẹ wo a gbọ́dọ̀ pe ìró àti ọ̀dọ̀fin inú wa gbogbo ọmọ Yorùbá àkókò tó tó yẹ kí àwa gangan ká wa wa pìwàdà ká ṣe tán àti ṣe dáadáa láàrin ara wa ẹ wo bàbá Awólọ́wọ̀ ilé kan ṣoṣo tí bàbá Awólọ́wọ̀ ní. ó ní wọ́n fi ṣèdúró nígbà tí wọ́n lọ ra àwọn irinṣẹ́ tí wọ́n kó sí Ìlàjú gàrí processing factory nílùú UK tí wọ́n kó wá sílùú Ìbàdàn. àwọn alájẹṣẹ́kù ti Ìdó Ìbàdàn cooperative farm farming and produce marketing society limited tí wọ́n jẹ́ one thirty two ngbà yẹn wọ́n ti kúkú ẹyọ kan bàbá lásùn fatọ́ládàíró nìkan ló ṣẹ́kù ẹgbọ́ ọ̀rọ̀ tí bàbá Lásùn Fátọ́lá Dàíró sọ lọ́jọ́ tí wọ́n ń ṣí Ìlàjú Gàrí factory ẹgbọ́. ó fi wákàtí yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tó ṣe ọjọ́ òde lọ́jọ́ ayọ̀ mọ́kàn gbogbo wa bákan náà mò ń fi wákàtí yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà wa olóríire ẹnjìníà Ṣèyí Mákindé ń bẹ ṣùgbọ́n àyè kò sí torí tí wọ́n bá gbà mí láàyè ìbá ka ilẹ̀ ìgbà sú. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìdúrótì ìfaradà àtà ìdójútì ni ọ̀pọ̀ èèyàn ló máa ń ṣèlérí tí kì í mú lérí ẹ ṣe ṣùgbọ́n Olúṣèyí Mákindé ṣèlérí o ó mú un ṣe kí àbí òótọ́ àwọn ọba aládé arìnlẹ̀kẹ̀ tí wọ́n wà níbí pẹ̀lú wa nítorí báyìí kò sí abádébi tí ọlọ́run sọ pé kábàdé àti bá iṣẹ́ débì kan irin. kò sí ilé ṣíṣọ́ọ̀bù tá a sí torí àti ìrí owó tá a fi ṣe iṣẹ́. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa nígbà tí owó tí wọ́n kọ́ fún wa dúró wọ́n wá síbí wọ́n wo tó ṣẹlẹ̀ pé. bẹ́ẹ̀ fada o ṣùgbọ́n àdúgbò púpọ̀ lọ́wọ́ wọn. bàbá kan ṣoṣo tó ṣẹ́kù nínú àwọn one hundred and thirty two tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ìdó ìbàdàn cooperative ni bàbá tẹ́rí tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ẹ wo ọjọ́ orí bàbá yìí bàbá dẹ̀ ń wò yẹn wọ́n ń lọ bí eighty seven tàbí eighty eight báyìí ọgọ́rùn-ún bíi mélòó kan wọ́n dé díẹ̀ ní ọgọ́rùn-ún ṣá bàbá tẹ̀ ń wò yìí àwọn nìkan ṣoṣo ló ṣẹ́kù àmọ́ bí wọ́n ṣe gbé ètò alájẹṣẹ́kù wọn kalẹ̀ òun ni wípé nínú fọ́ọ̀mù tí wọ́n máa ń gbà tán máa ń fìlì oníkálukú ó fi next of kin ìyẹn akérọ́pò yóò fi orúkọ rẹ̀ sínú fọ́ọ̀mù yẹn àìbámọ̀ ẹni tó bá kú ọmọ tó bá forúkọ ẹ̀ lẹ̀ yóò lọ darapọ̀ mọ́ cooperative yẹn ṣe é rí i pé wọ́n ronú dáadáa ṣé ẹ rí i pé wọ́n ronú dáadáa àwọn wọ̀nyí ni wọ́n lọ bá bàbá Awólọ́wọ̀ ni bàbá Awólọ́wọ̀ wá wò pé àgbẹ̀lẹ̀ yìí ń ṣe irú yín ló yẹ kéèyàn ràn lọ́wọ́ bí bàbá Awólọ́wọ̀ ṣe dìde ìrànlọ́wọ́ sí àwọn Ìdó Ìbàdàn cooperative nìyẹn ló bí Ìlàjú gàrí processing factory tó wà nílùú Ìlàjú níjọba ìbílẹ̀ Ìdó nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà fátìrì yìí ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá máa ń gbọ́ gàrí olóyọ̀ ó ti ládùn tẹ́lẹ̀ àgbèrè ni ṣúgà ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń jẹ gàrí ìlàjú nílùú amẹ́ríkà wọ́n ń kó gàrí yẹn nígbà tí àwa tá a wà nílé bá jẹjẹjẹ tá a bá yó wọ́n tún ń kó gàrí lọ sí òkè òkun lọ́ọ́tà ṣebí àwọn èèyàn kan ni wọ́n jẹ fátìrì yìí ni wọ́n jẹrù wọ́n jẹrù débi wípé owó tí bàbá wó lọ́wọ́ lọ yá ní báǹkì wọn ò san owó yìí tán tí bàbá wó lọ́wọ́ fi kú ní 1987 ìgbà tí báǹkì dìde pé àwọn gbalẹ̀ bàbá wó lọ́wọ́ ó ní àkọ́bí bàbá wó lọ́wọ́ àti ọ̀kan nínú àwọn àbúrò wọn ni wọ́n dìde tí wọ́n lọ san owó yẹn mílíọ̀nù ni o látìgbà tí gàrí processing factory yìí ti wá jẹ́ pé gàrí tí wọ́n fi sìnkú bàbá Awólọ́wọ̀ ni wọ́n yan kàn níbẹ̀ bó ṣe di tí ò tí ò ṣiṣẹ́ mọ́ nìyẹn o èèyàn kan nínú àwọn kan ni wọ́n ṣáà ní wọ́n ń kó gàrí yẹn jáde ìpàǹpa rẹ̀ ó lóun pajá títí tí ìlàjú processing factory tó fi dín tí ò ṣiṣẹ́ mọ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n mójútó gbogbo oníṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ rà bẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àwọn olè ọ̀bá ti tú gbogbo ẹ̀ lọ ọ̀kan nínú wọn nínú àwọn tí bàbá tiwọn náà jẹ́ ọmọ ẹgbẹ́ Ìdó Ìbàdàn cooperative Alhaji Abdulhakeem ni wọ́n ń pè inú ìlú ìlàjú yẹn ní ń gbé kọjọ pé òun ni àtàwọn kan ni wọ́n jọ ń ṣọdẹ nínú fátìrì yẹn ni bákan náà kábíyèsí onídò tìlú ìdó ti àsìkò yìí àwọn náà wà ní ẹni tó gba ọdẹ sí fátìrì yìí tí wọ́n ń san owó fún wọn lóṣooṣù ó ní iye ọdún tí wọ́n fi ṣèyí pé kí wọ́n má bàa kó gbogbo oníṣẹ́ yìí lọ ìgbà tí wọ́n sì pàkíyèsí tèmi sí tá a dìde tá a lọ gbébẹ̀ jáde tọ́lọ́ ń dẹ̀ ṣáámi sí tí gómìnà dìde sí i a jẹ́ kí ó yé gómìnà wípé fátìrì yìí kì í ṣe tìjọba o gbogbo tí ń jọmọ Yorùbá ló ní o ìjọba ò ní gbà o ìjọba ò ní gbẹ́sẹ̀ lé o gómìnà Abíọ́dún ọmọ Mákindé ó sì ní ẹgbẹ̀ẹ́lẹ́gbẹ̀ẹ́ mílíọ̀nù lórí fátìrì yìí àsánsán wípé èèyàn mélòó ni ó mọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ tó bá dìde àṣà nírú eléyìí ilẹ̀ Yorùbá gómìnà ti jíṣẹ́ tọ́lọ́run rọrùn O ti gbé ìlàjú gàrí processing factory O ti gbé dìde padà ó ẹ wò ó ẹ jẹ́ kí n fi àwọn fọ́nrán díẹ̀ díẹ̀ hàn yín nínú àwọn fọ́nrán tá ti yà ní ìlàjú gàrí processing factory kó tó di ohun tí wọ́n wá sí pátápátá ní ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2021 ẹ jẹ́ káwọn díẹ̀ díẹ̀ nínú àwọn fídíò tá a ti yà fún ìlàjú gàrí processing factory. ìlàjú gàrí factory eléyìí tó wà ní ìlàjú ẹlẹ́rẹ̀ níjọba ìbílẹ̀ ti ìdó ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè ti nàìjíríà. ẹ wo ẹ máa bá wa ká lọ ká lọ fi tó ń ṣẹlẹ̀ nínú fátírì yìí ká fi hàn yín. gbogbo ibi tí ẹ̀ ń wò yìí ni igbó kúbò rẹ́gẹ́dẹ́ nígbà tí a fi wá síbí lórí ètò àgbẹ̀nọba ní ọjọ́ kìíní àná adúpẹ́ fún ọlọ́run wípé ọwọ́ ló ń tún ara ṣe o ajé ògúngúnúsọ ní tí òun ò bá sí ilé kán má dámọ̀ràn lẹ́yìn o gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gómìnà onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Mákindé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu ní Ìdó Ìbàdàn cooperative farming àmì. tọ́ bá mú kẹ̀kẹ́ wa ní tẹ̀síà túbọ̀ lọ máa sọ pé bàbá àwùjọ ni ilẹ̀ ilé àwọn gbọ́dọ̀ jọ máa ṣe àǹfààní ìgbà náà nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ibi tí fátìrì yẹn wà òun náà ni ibi tí ẹ̀ ń wò yìí iṣẹ́ ti ń lọ ní Rabaji gan ní kò pẹ́ kò jìnnà sásìkò tí a wà yìí iléeṣẹ́ yìí yóò tún mọ́ po gàárì pọ̀ fún jíjẹ gbogbo àwọn ọmọ kóòtù òjíire ọmọ Odùduwà àti fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Olúwaṣèyí Mákindé gbọ́ gbàjáre àwọn bàbá tí Ọlọ́run lò tí wọ́n dá Ìdó Ìbàdàn Farmers Cooperative Society kalẹ̀ nígbà tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ kóòtù òjíire gbogbo ọmọ Odùduwà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ báwo ni àwọn àwọn eléyìí ṣe jẹ́ sà. the old design of the garri processing plant. okay. filling machine tó wà nbẹ ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ̀gbọ́n yọ. ká kó kúrò àwa ṣe modern peeling machine sínú ẹ̀ báyìí. okay. so this uh, machine ó ń lo abrasive material tó wà made from chemicals tó dẹ̀ lè ní side effect so modern system wá require pé ká má lo that abrasive material mọ́ so new system yẹn la wá put up láì. ok ok so ibẹ̀ lẹ ti gbé gbogbo àwọn ilé ìjáde kò kí lélẹ̀. Uh, eh, it's just a tray láti fi fọ ẹ̀jẹ̀ ẹ máa ń tà láti peel àwọn ibi tí kò bá peel tán olú eh, tray tàti ń ṣe ìyẹn ni. Mm irú machine. àwọn tank wo lélẹ̀ àwọn tank wo lélẹ̀. ẹ̀bá àwọn ọmọ tó já ẹ̀jẹ̀ tábà ti ṣe gbẹ́tì tán ok wọ́n bá lọ sí ọ̀rọ̀ tó síbẹ̀ láti fún un ní fermentation. àwọn ilẹ̀ yìí Ah, ṣé ti factory náà ni àbí ten acres ní ọba ẹ̀ ten acres of land. lọkọdọ ogun sálẹ̀. lọkùn ló bọ́dọ̀ odò ogun làálà. ó ṣe lọ yìí. yes èrò machine. pẹ̀lú ògùn ọlọ́wọ́ fẹ́ẹ́ dé sí tó clear àwọn ṣe o. kì í ṣe pé wọ́n ti di condemn finally. rárá rárá wọ́n ì máa lọ. ara tí wọ́n tò padà nìyẹn o. ok ok. okay tó ti gba tèmi ilé tẹ́lẹ̀. ok ó ga ọ. mọ̀ bá àbáyé lábúlé mi. gbọ́dọ̀ pé eléyìí à ń já ẹ̀jẹ̀ gbà sílẹ̀ ni gbogbo sẹ́ẹ̀bù àwọn tí ẹ̀rí sẹ́ẹ̀bẹ̀ tó nígbà ni wọ́n kó ẹ̀gẹ́ yẹn lọ sí ìlú èlò àwọn tó ń forí tì àtúnforí tì títí tọ́lọ́wọ́ pé tó wọ́n ní gàrí ọtí bá mi dúró ní àwọn ọmọ adé mi ní tí wọ́n yí bàbá ọ̀rọ̀ náà ṣe ìtọ́dún mélòó. ọ̀tọ̀ ogójì ọdún ó ti di ogójì ọjọ́ lọ pẹ̀lú ogójì ọdún. kí ló ń pọ̀ sí i. èmi ni táyà àdúgbò ọmọ làlá tẹ̀lé ní bàbá. ẹ ṣiṣẹ́ nínú pọ́tì nígbà yẹn. ọjọ́ mélòó tẹ̀ ń nígbà yẹn. àpọ̀ ọ̀tọ̀ ni tẹ̀sẹ̀ tiwa ọ̀tọ̀ ni tẹ̀sẹ̀ tàwọn obìnrin tí wọ́n ń dàgbà sórí ẹ̀sìpìlẹ̀ hmm. ẹ̀ ibi ilẹ̀ yìí ń gbé ẹ̀mí gbà ibi náà lọ́lọ́wọ́ kára mọ́ gbà ibi tí tí ti ń dáko díẹ̀ díẹ̀ díẹ̀. Hmm. ẹ ṣe ń bàbá iléeṣẹ́ ètò tí wọ́n fẹ́ dìde padà ó tiẹ̀ ti dìde ní káàkiri. inú wa ti ẹ̀dùn jìnnà wá wá bẹ̀ èmi ti dọ́dọ̀ mọ́níjà tó ń sibẹ́ rí pé ẹ farabalẹ̀ ṣe dáadáa o hmm. iléeṣẹ́ tí wọ́n sọ pé a máa jèrè ẹ̀ lọ títí ẹ̀ náà ó lọ́wọ́ ẹ ṣe ń bàbá ẹ̀gẹ́ yìí tí wọ́n bá wọ́n bá rí ẹ̀gẹ́ ní ilé tó bá lọ sí dáńdì omi ọmọ akẹ́kẹ́. táǹkì omi àbí. táǹkì omi méjì ó yẹ ṣàlàyé sà. táǹkì omi méjì ló wà eléyìí wà èyí la fẹ́ túnṣe pé kó lè gbà mọ́ water for. ok uh, for using. ok mm. wọ́n ti sọ fáwọn máa so máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ láìpẹ́. owó náà ni owó ni owó bá délẹ̀ ni gbogbo ngbẹ̀bẹ̀ padà wá bàbá ngbẹ̀bẹ̀ padà ní ìsìn bàbá ẹ̀ mọ̀ wọ̀rí pẹ̀lú ògùn ọlọ́ọ̀kẹ́ ti da. gbogbo ọmọ Yorùbá lẹ́yìn sọ yẹn fún un pé ìgbà tí iléeṣẹ́ yóò bá tó fi padà wá. tí mo mọ tẹ́ẹ̀mẹ̀ ìpadà wá báyìí hmm. iléeṣẹ́ yìí ti dáa. olùwàṣẹ ẹ mọ jẹ gàrí ìrọ̀rùn lókù. èmi kò gbé gàrí lọlé. ọlọmọ ọmọ àṣàánú Awólọ́wọ̀ mi ọba wà lọ. àmín. aláàánú mẹ̀kúnnù hmm. pẹ̀lú ọmọ tóbi olùwàṣẹyìn ọmọ mákindé abiodun ọmọ rẹ ni gbogbo ẹdẹ ń pera ọlọmọ rẹ wọ́n sọ ọmọ rẹ o. mákindé lọmọ rẹ o. àwọn ọmọ tó dájú tó ṣe dáadáa fún ìgbẹ̀yìn Awólọ́wọ̀ ó ṣe dáadáa. kò fẹ́ kí sẹ́yìn rẹ̀ tí ẹ̀ ló sì ń bàjẹ́ àfi sẹ́yìn rẹ̀ ló tó dá sí. àfi ń dá ọmọ kóòtù òjíire lójú pé lágbára lọ́wọ́ Ọlọ́run Ṣèyí Mákindé sì ń bọ̀ wá di ààrẹ orílẹ̀-èdè gbàgbọ́ lọ́wọ́ Ọlọ́run kò ní kúrò ní gómìnà kó pòun fẹ́ ṣe sẹ́nétọ̀. láyé àyò ti lọ gbàrà lọ́wọ́. kò ní kún gómìnà lágbára lọ́wọ́ ọlọ́run o pòun fẹ́ ṣe sẹ́nétọ̀. ọmọ àjẹta wa bí tá a dúró sí. iwájú ni ó máa lọ lágbára lọ́wọ́ ọlọ́run gómìnà wa pé bá a ṣe pè wọ́n wọ́n dìde wọ́n yá wa lórí. gómìnà wo. gómìnà olùṣèyí abíọ́dún mákindé wọ́n ṣèwúrí fún wa púpọ̀ ó jẹ́ pé wọ́n fún wa ní owó pé ká lọ rè gbé iléeṣẹ́ yìí dìde hmm. bó tiẹ̀ jẹ́ wípé wọn àti ìfún wa tán o ṣùgbọ́n èyí tí wọ́n fún wa ń bẹ̀ adúpẹ́ ọlọ́run pé à ń rí lò lérí iléeṣẹ́ yìí ó sì a sì ń a sì ń rí iléeṣẹ́ yìí wò ní wò ìdùnnú tó múnú wa dùn even ngbà tí mo dé ibi láàárọ̀ yìí mo ti béèrè lọ́wọ́ ẹnjìníà pé ǹjẹ́ gómìnà tí ìránṣẹ́ wá wo iléeṣẹ́ yìí bóyá kọmíṣánná tàbí dàrẹ́tọ̀ ti wá wọn làwọn ò tí ì rẹ nípa ọkọ̀. wọ́n ní wọ́n tí ì rí wọn. à ń dúpẹ́ bákan náà lọ́wọ́ iléeṣẹ́ ayánilówóṣòwò àwọn cooperative. Minister ministry, of, of uh, commerce commerce commerce and commerce industry and cooperative. pàápàá mm-hmm. commissioner wa permanent secretary wa. when you know our commissioner. commissioner of commerce and industry. okay adebisi. Uh, commissioner adebisi. Hmm um, engineer abi i'm sorry yes. permanent yes. secretary oyedele ps oyedele àti um, hmm. director wa alaja. adedeji hmm. wọ́n bá wa sọ fọwọ́sowọ́pọ̀ púpọ̀ wọ́n bá wa fọwọ́sowọ́pọ̀. kí gbogbo ọmọ kóòtù òjìrè kọ́ mọ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tẹ̀ ń dárúkọ yìí. ẹ bá ní dúpẹ́ lọ́wọ́ wọn ẹ bá ní dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n dípò ké ntọ́ yẹ ká máa dààmú fún fún bíi oṣù mẹ́ta oṣù mẹ́rin àbọ̀dún kan débẹ̀ wọ́n sọ fún wa pé ibi báyìí ló dé dúró báyìí ló dé dúró wọ́n sì gbé ìgbésẹ̀ tó jẹ́ pé ó mú iléeṣẹ́ yìí ṣe é wò lónìí. lẹ́ẹ̀kan sí ó tọ́dún mélòó tẹ́ ti wà lórí wàhálà kí iléeṣẹ́ yìí ó dìde sà ó ti tó nǹkan bíi ó ti lé ní ọgbọ̀n ọdún tá a ti ń dààmú lé lórí. ọgbọ̀n ọdún. bẹ́ẹ̀ ni. látàyè ìjọba ológun. látàyè ìjọba ológun pópó ọlá. ẹnjìnìà pópó ọlá ló ṣèlérí pé òun fẹ́ẹ́ ràn wá lọ́wọ́ ó kú ọ̀tún la lọ́jọ́ tó dá fún wa wípé ká wá fún owó ìrànlọ́wọ́ ni wọ́n gbàjọba lọ́wọ́ ẹ̀. olúwa o. láti ìgbà náà àti ìrí aláàánú títí di ìgbà tá a rí eh, gọ́gán olùṣèlú. ìjọba wa bọ́ sí ìjọba àwa ara wa wá ń kọ́ kí ni ń ṣẹlẹ̀ ẹ yọjú sáwọn gómìnà tó ti jẹ sẹ́yìn. a yọjú gẹ́gẹ́ bí ìbéèrè yín a lọ sọ́dọ̀ irun gómìnà wa tó kù ń bẹ̀ lánàá a lọ bá. olóògbé Isaac Abiola Ajimobi. Isaac Ajimobi. ok. Uh, wọ́n fò ní dóni wọ́n fò ládọ́la fún wa. ọdún mẹ́jọ um, tí n bá sọ yìí yóò jọ yín lójú Alhaji Lam Adesina ó ní sẹ́kítírì um, board of directors Ìdó Ìbàdàn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iléeṣẹ́ yìí former governor of Oyo State. Uh, yes. one, late former, one of the former governors of Oyo State. yes. tó jẹ́ pé ajọ́ ń forí korí ni ìgbà tá a kó ẹ̀gẹ́ olólọ tá a fẹ́ lọ kógi ẹ̀gẹ́ olówó wá mọ́tò fún wa tán à ń gbèrò pé kí iléeṣẹ́ yòó dìde nígbà náà but síbẹ̀síbẹ̀ bá a ṣe gbìyànjú tó àbójú àánú rẹ̀ pàdé títí tọ́lọ́ fi sọ pé kó fi ipò náà sílẹ̀. Hmm ìyẹn nígbà tí wọ́n padà wá di gómìnà. nígbà tó di gómìnà. ṣe náà ni wọ́n sì ń ṣàkọ̀wé. sẹ́rí nígbà tó di gómìnà. òun gan la fi ṣe bàbá ẹgbẹ́ yìí. chairman board. ó pé òun ló di chairman board of directors. ẹni tó ti fìgbà kan jẹ́ akọ̀wé ìdó ìbàdàn cooperative rí. bẹ́ẹ̀ni. tó padà wá di gómìnà. kó tó di gómìnà láti sọ di chairman. ok. ní yíyún ìgbà tí ó ṣe gómìnà iléeṣẹ́ yìí wà ní tá a fọkàn sí pé tó bá bọ́ sí ipò yìí o iléeṣẹ́ yìí ó dìde ṣùgbọ́n ọlọ́run ò fún ṣe. ọlọ́run ò fún wọn ṣe ọlọ́run ò fún ṣe. gómìnà tó tẹ̀lé wọn náà tán. lẹ́yìn ìgbà tó kú tán àtúnfi ọ̀dọ̀ ìyàwó ẹ̀ sílẹ̀ tá a rò pé bóyá yọ mọ́ èèyàn tí tó lè ràn yín lọ́wọ́. alẹ́bẹ̀ ládọjà náà kò sí ládọjà. nígbà tí sẹ́nitọ́ ládọjà yóò du ipò sẹ́nétọ̀ iléeṣẹ́ iléeṣẹ́ wà nínú inú ṣe iléeṣẹ́ wà nínú iléeṣẹ́ tá a fi ṣe campaign lórí sẹ́nétọ̀ rẹ̀ ṣùgbọ́n nígbà tó débẹ̀ tán ọ̀ràn ti iléeṣẹ́ yìí náà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé nígbà tí gómìnà tó wà ń bẹ̀ ní ìsinsìnyí ẹnjìnìà olúwaṣèyí abíọ́dún mákindé débẹ̀ abójú àánú rẹ̀ pàdé abójú àánú ọlọ́run pàdé láì fara wọlé. báyìí ibo wà ní iṣẹ́ dé dúró. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ní ìjẹ́jọ́ a wà níbí nítorí a ti ṣèlérí fún ẹnjìnìà pé gbogbo ni kọ́mítì ọ̀mọ̀ wà bẹ́ẹ̀ iléeṣẹ́ ìwò níbi tó ń bá a dé ìgbà tá a dé bí níjẹjọ gbogbo ẹ́ńjìn tó ti wà lókè tí wọ́n ti sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ti tú pátápátá tá a bá kankan mọ́ mọ́ à ń bi léèrè pé àwọn ẹ́ńjìn wa bíi ń bo lọ́wọ́ o ọláwọn ti tú ṣùgbọ́n nígbà tá a dé lónìí a ti ń rí àwọn kọ̀ọ̀kan tí a tó ti ń gbé dìde so iléeṣẹ́ ti ń tẹ̀síwájú àtúnṣe ń tẹ̀síwájú. kí gbogbo ọmọ kóòtù òjìrè gbogbo ọmọ Odùduwà tí wọ́n wo fídíò tàkọ́kọ́ tí a pè ní ẹ̀yin ọmọ Odùduwà ẹ dìde sí iṣẹ́ ọwọ́ Awólọ́wọ̀ kó má bàa parun fọ́ọ̀fà ní ẹ̀yin tí ẹ bá ti wo fídíò yẹn ẹ lọ sórí YouTube ẹ lọ search fún ẹ lọ wo fídíò ìlàjú gàrí factory nígbà tí a wá síbí báyìí ní star TV baba pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí yóò tó ìgbà wo kí iléeṣẹ́ yìí tó lè bẹ̀rẹ̀ iṣẹ́ tí ó mọ̀ pọ̀ gàrí jáde. kí olúwa ràn wá lọ́wọ́ ẹnjìníà ló lè mọ ìgbà tí iṣẹ́ yìí ó parí ṣùgbọ́n ìlérí tó ṣe fún wa ní ọ̀sẹ̀ mẹ́jọ tó ń lọ́wọ́ á mọ ìgbà tí. ṣebí ẹnjìníà eh, náà wà níbí. ẹnjìníà eh, wà níbí. ẹnjìníà òjìnà púpọ̀ sí mi. ọ̀rọ̀ kan yín sà nínú ọ̀sẹ̀ mẹ́jọ tí ẹ fún àwọn bàbá wa torí pé ohun tíjọba bá ti lọ́wọ́ sí èyí tí wọ́n sọ pé àwọn mínísítírò tí ìwà ẹ̀ wọ́n sì ń bọ̀ wọ́n fún yín láàyè kẹ́ ẹ̀ ṣiṣẹ́ yín débì kan ni wọ́n má jẹ́ pé gbà tí wọ́n bá dé ipò inú igbó tó wà náà ni wọ́n bá àmọ́ àwọn náà ń wò ó pé ẹja fún wọn ní bàbá yìí ẹ̀yin lè má mọ̀. ẹ jọ kí ẹnjiníà tó sọ̀rọ̀ kinní kan ló ká mi lára. yes sir àwọn ministry tí ò wá àwọn kọmíṣánná mm, ní ọ̀kan ni wọ́n ti wá wo iléeṣẹ́ ìwọ́n nígbà tí ènìyàn wà lókè tó wà nínú igbó tó bá jẹ́ pé wọ́n wá kó tó máa gbé irin sókè ni wọn ì rírì iṣẹ́ tó ṣe wọn ì rírì iṣẹ́ tó ṣe nígbà tí wọ́n dé wọn ò ní tí wọn ò bá bá irin yẹn lókè mọ tí wọn wọn fẹẹ má lè dá ibi inú ilé táwọn wọ níjó ní ìwò mọ mọ. so yóò tó ìgbà wo ẹnjìnìà àti pé nínú ọ̀sẹ̀ mẹ́jọ ọ̀sẹ̀ mélòó ló ti kọjá. a ti lo ọ̀sẹ̀ mẹ́ta. ẹ sọ̀rọ̀ sókè sà. ọ̀sẹ̀ kẹta la lana parí la fẹ́ tìbẹ̀ nù ẹ̀. okùn márùn-ún tí iléeṣẹ́ yóò dìde. títí ìparí oṣù kínní. ọdún twenty twenty one. ọdún twenty twenty one ó yẹ kí a ti bẹ̀rẹ̀ sí ṣe tẹsirọ́nì. nọ́mbà fún wa nọ́mbà fún owó owó ni ká má fi jẹ wá níyà owó ni kí wọ́n má fi. bàbá ti ní gómìnà ti ṣètò. gbogbo ẹ̀ pọ̀ mo ní wọ́n fún wa ní owó díẹ̀ pé ká fi máa lọ báṣẹ lọ. Ah, <laughs> wọ́n fún yín yòókù. àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni gómìnà yìí. mo tiẹ̀ ti kẹ́ sára sí i. ẹ̀rí pé níjọ́ kìíní àná. tó bá jẹ́ pé ọ ń gbọ́ àtẹ́wọ́ mi ni mo ṣe ń pàtẹ́wọ́. ẹ mọ̀ pa wọ́n rì. báyìí ń pàtẹ́wọ́ fún yìí. gómìnà wo. gómìnà ṣèyí mákindé. ìrìn àjò ogójì ọdún àti nǹkan kan tó lójútùú ọlọ́run wá fojú tù sí báyìí nínú ìṣèjọba olúwaṣeyì mákindé gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́. ọlọ́run ó fún lálàáfíà ń jọ́tà àbá sí tí ó lè wà láàrin wa. àmì àṣẹ ẹ ṣe mo dúpẹ́ ah, lábẹ́ bó tilẹ̀ kórí iléeṣẹ́ wa yìí Kingston Media TV ṣì máa pè yín bàbá yìí wá sínú stúdíò wa gbogbo ohun tí à ń yà yìí a máa ṣe àfihàn ẹ̀ nígbà tí ètò yẹn tí ó bá ń lọ ṣe é promise pé ẹ máa wá. Ọlọ́run fún wa lálàáfíà. ẹ ṣe Ọlọ́run fún wa lálàáfíà. ojú òní tí wàá lẹ́ẹ̀kan sí bàbá kí lẹ porúkọ yín. orúkọ mi ni lásán fatola dairo. àwọn tí wọ́n wà pẹ̀lú yín yìí àwọn ọmọ àwọn yòókù yín ni bó nínú yín ṣe dùn tó. tayọ̀tayọ̀ ah, kódà àwọn tí bàbá wọn ti sílẹ̀ bora tí a ti rí a sì tún ń retí wọn àpọ̀ wọn ń dandan o ṣùgbọ́n ó yẹ kí wọ́n wá ìyà tí bàbá wọn tọrọpọ̀ ló rò pé ìyà ni bàbá wọn jẹ níjọ̀hún ni ò jẹ́ kí wọ́n wá ìyà ò ní jẹ́ tiwa bàbá wọn ò sì ní ṣàṣedànù tí wọn ò bá ti fẹ́ kí ìyà tí bàbá wọn jẹ níjọ̀hún kó gbé kí wọ́n darapọ̀ mọ́ wa. ẹ ṣé ẹ ṣé ó dáa ẹnjìnà ẹkú iṣẹ́ náà àníṣàṣetì ẹ̀yin ni ẹ wà á léwájú báyìí láti máa fi hàn wá bí àwọn ẹ̀rọ tó wà nínú ilé tí wọ́n lè ti gbé sókè wọ̀nyí bí wọ́n ṣe wà sí níbi tíṣẹ́ dé dúró àti níbo ni iṣẹ́ tó ń lọ. a tún padà wá o nígbà tí gbogbo nǹkan bá ti kún mú bí ìdodo ẹ̀fọn ṣùgbọ́n wá jẹ́ kí àwọn ọmọ ìyá wa àwọn ọmọ Odùduwà tí wọ́n gbà lọ lọ́jọ́ kìíní àná kí wọ́n gbàgbọ́ wípé Eh, ọlọ́run ti mí sí ọ̀rọ̀ ìdó ìlàjú eh, cooperative society wípé iṣẹ́ ti ń lọ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gómìnà onímọ̀ẹ̀rọ Olúwaṣèyí Mákindé ìyẹn gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ eh, ẹ jẹ́ ká máa wọlé lọ báyìí kí ẹ máa fi àwọn ẹ̀rọ yẹn hàn wá ní ẹyọ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká wọlé. Thank you. Sunday Sunday tó lọ́mọ yìí Thank you. ara àwọn ọ̀dà eléyìí tí wọ́n fi ń ṣe àtúnkùn ní ìlàjú gàrí àwọn akitiyan tá a ṣe ní gbogbo ìgbà tí iṣẹ́ ń lọ lọ́wọ́ òun rèé ṣé láti 2021 ọjọ́ kẹsàn-án oṣù kẹfà kí ló dé tí gàrí làjò wá sí níta ẹ wo bí ebi ṣe ń pa àwọn èèyàn ṣe bí wọ́n ní wọn kì í ròkò ebi títì ni àti ròkò ebi títì o wàhálà olówó dé ní orílẹ̀-èdè nàìjíríà ó wà ń bẹ o táwọn èèyàn rówó gbà ń báǹkì àti jẹ àti mú nira fáwọn èèyàn àwọn àgbẹ̀ tí wọ́n gbin ẹ̀gẹ́ tínú wọn ti ń dùn pé àwọn òrìbì ta ẹ̀gẹ́ sí ẹ̀gẹ́ tírélà méjì òun ni wọ́n ní fátìrì yìí ní ọmọ yan lójúmọ́ tírélà ẹ̀gẹ́ méjì ẹ dákun àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ tí wọ́n gbin ẹ̀gẹ́ tí wọn ò ríbi ta sí. Si pẹ̀lú fátírì tọ́lọ́run gbé kalẹ̀ sílùú làjú yìí ẹjọ́ ṣé wọn ò ti ṣoríire gbogbo akitiyan la ṣe o kódà mi ò rò pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ igan kò ti mọ ọrú kábíyèsí ọba onídò tìlú ìdó kò ti mọ ọrú wọn lójú hmm. bí mo ṣe kéré tó gbogbo akitiyan la mọ̀ ṣe ohun tí ò ní mú mi dákẹ́ títí tí ó fi di pé a mọ̀ rí gàrí ìlàjú nígboro ó ní wípé ayé kì kí aláṣẹ ti kú iṣẹ́ gbogbo ẹ̀dá tó bá bẹ̀rẹ̀ nǹkan tí ò ti ṣe dé àṣeyọrí ayé ò ní sọ pé kú iṣẹ́ bẹ́ẹ̀ bá ṣe nǹkan tó bá bá dàbọ̀ ẹni tó bá gbà níbi tó ti tó bá dé tó bá yóò lọ́ bá ṣàṣeyọrí òun la yóò gbé orí ìyẹn fún kí ni wàhálà tí mo ti ń bábọ̀ látọdún 2020 mi ò gbowó lọ́jọ́ tí wọ́n commission ìlàjú gàrí factory ẹ wá worí fóònù mi ibẹ̀ la wà táwọn èèyàn ti ń kíbi kú oríire owó dé mọ́tàgbà mọ́lẹ̀ ah ìwọ tó ṣe wàhálà ẹ̀ tí gómìnà fi ṣírù nǹkan báyìí ó ti mọ gómìnà ọ̀tọ̀ ni mo bi àwọn bàbá yìí pé tẹ́ bá fẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ gómìnà ẹ tiẹ̀ mú mi dání n ò mú mi lọ bákan náà ládẹ̀ ṣègbìyànjú mo tún ní kí wọ́n sanwó sórí rédíò tá a bá ṣe ni lóore ọpẹ́ làádú bólóṣèlú bá ṣoore fún yàn àmọ́ dúpẹ́ lọ́wọ́ wọn ni káyọ̀ lè mọ tí wọ́n ṣe níta lè fi sẹ̀sùn oore fún wọn nìyẹn gbogbo secretariat nìbàdàn ni wọ́n ti máa ń gbọ́ prógráàmù mi ìyẹn ní star fm ninety one dot five ajé program àwọn bàbá yìí wọ́n sanwó kọ́tà méjì tó fi mọ́ kábíyèsí ọba onídò tìlú ìdó lájọ ṣakitiyan torí a tún gbé kábíyèsí wá sórí rédíò nígbà tí àwọn owó kan ò fẹ́ jáde owó tí gómìnà ti buwọ́lù tí ò fẹ́ jáde láwọn mínísírì kan tó yẹ kí wọ́n rìlíìsì owó yẹn fáwọn bàbá yìí ẹ wo ẹ bá mi gé díẹ̀ nínú iṣẹ́ tá a ṣe ní rédíò station níjọ́ tí kábíyèsí onídò tìlú ìdó tí wọ́n wá àti díẹ̀ nínú yìí tí bàbá alága bàbá lásùn Fatola Dairo tí a jọ ṣe lórí rédíò ẹ bá mi gé díẹ̀ mbẹ́ ẹ jẹ́ kí gbogbo ayé ó rí i.